àlékún ìkẹ́ ọlọ́run bá anú ọlọ́run bá àtúrà jẹ́jẹ́ tán ọlọ́run bá kó máa bẹ fún anábì sallallahu alayhi wa sallam àti àwọn aráalé anábì sallallahu alayhi wa sallam àtàwọn sọ̀hábà àti gbogbo olùjọ́sìn fún ọlọ́run bá pẹ̀lú ìlànà anábì sallallahu alayhi wa ti di ẹjẹ́ kíyàmà tí ó tún ṣe ìpàdé wa ní ìrọ̀rùn lẹ́yìn tí a ti túká ní tafsiru eléyìí tí a sì gbẹ̀yẹ̀ tẹ́ni tí a rẹ̀ kan wípé a máa pàdé níjọ́ kejì àbíjọ́ kẹta ẹ̀ láti tó tẹ̀síwájú lórí àlàyé tafsirul Qur'an eléyìí tá ń ṣùgbọ́n qadara Allah wa ma sha'a fa'il ọlọ́wọ́ bá ní kẹ láti pé gbogbo nǹkan ṣe rí wa ma sha'a fa'il ilé tó bá dẹ̀ wu ọlọ́wọ́ bá nínú dátúwẹ̀ òun ló máa ń ṣe tẹ́dà kan ní bí ọlọ́wọ́ bá nípa tó bá ṣe kò sì ṣe báyìí ah, la yus'alu amma yaf'al kò sẹ́ni náà tó tó bí ọlọ́wọ́ bá léèrè nípa tọ́lọ́wọ́ bá lékẹ́lá bá ṣe níṣẹ́ wa hum yus'alun àmá àwọn ọmọ ẹ̀dẹ́yàn ọlọ́wọ́ bá lékẹ́lá béèrè lọ́wọ́ gbogbo ń ta ṣe níṣẹ́ ẹlẹ́yìn tọ́ka sí títóbi ọlọ́wọ́ bá àti gbọ̀ngbọ̀n rẹ̀ lórí àwọn ẹ̀dá ìbáàdà lọ ẹgẹ́ bí àlàyé tá ń bá lọ agbèrò láti pàdé ṣùgbọ́n lábẹ́ fífí ọlọ́wọ̀nba ọlọ́wọ̀nba lè kẹ́lọ̀ kí a ríbi pàdé látara ààrẹ ránpẹ́ eré tọ́lọ́wọ̀nba láti àwọmúwá lórí gbogbo bí bá ti ṣe àdìsún dúpẹ́ lọ́lọ́wọ́n bàbá kan náà pé ọlọ́wọ́n bá tó ṣe ń rọrùn láti tún pàdé lónìí padà pẹ̀lú àlàáfíà ara ilé tàn bá lọ ní tafsiru suratul baqara tafsiru suratul baqara ìtumọ̀ suratul baqara wọn náà ni a ń gbéyàwó lọ àti débi áyà ọgbà nínú suratul baqara insha Allah á tẹ̀síwájú àlàyé àwọn màláíkà òun náà ni a ń bá lọ nínú àyà ọgbà yìí so á tẹ̀síwájú lórí àlàyé yìí náà pẹ̀lú gbọ́nà ọba lẹ́yìn tàbátí kapọ̀ ánìtàn bismillah بالله من الشيطان الرجيم وإذ قال ربك للملائكة إني جاعل الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون alhamdulillah ah, ọlọ́ọ̀bá ni wà qala rabbuka lil mala'ikati inni ja'ilun fil ardi khalifa so wá ti bá tafsiru ayà yìí dé bí ọ̀rọ̀ almala'ika ilé tó ẹsùn yá jẹ́ kó yíwa wípé àwọn mala'ika ah, nínú àwọn ẹ̀dá Ọlọ́run ọba ni wọ́n tẹ́rẹ sí pé wọ́n yàtọ̀ sí àwa ọmọ pẹ̀lú àwọn sifat ilé tó pọ̀ tí ọlọ́run bá níkẹ́ láti ó dá sí wọn lára tí ó yàtọ̀ fún dídẹ́dà ọmọ annabi adam nínú àwọn nǹkan tí ó mi ní ọkàn nínú àwọn tí àti ìsàlàyé ó ní pé àwọn màláíkà látara bó lọ́wọ́n bá ti dáwọn ọlọ́wọ́n bá ní gẹ́lá dáwọn màláíkà látara nóò ìmọ́lẹ̀ nínú látara ìmọ́lẹ̀ lọ́wọ́n bá ní gẹ́lá ti dáwọn màláíkà kama warada ìsàhíhì muslim ẹgbẹ́ bó ṣe wá nínú sàhíhì muslim bá nabi sallallahu alaihi wasallam sọ pé خلق الله الملائكة من نور ọlọ́run bá lè kílá dáhùn màlẹ́kà látara ìmọ́lẹ̀ ni wa khalaqa al-jinna minan nar ọlọ́run bá lè kílá sí dáhùn màlẹ́ àwọn àlùjànnú látara iná wa khalaqa Adama mimma ọlọ́wọ́ bá lékẹ́lá sì dá anábi adam látara nǹkan tọ́lọ́wọ́ bá lékẹ́lá ti ròyìn fún wa o náà ni min sọ̀sọ́lì min hama in masnun ọlọ́wọ́ bá lékẹ́lá dá anábi adam aleyhisalatu salam látara ẹrọ̀fọ̀ eléyìí tí ó ti gbẹ tí ó wá lè kókókó látara báyìí lọ́lọ́wọ́ bá lékẹ́lá ti dá anábi adam aleyhisalatu salam ọlọ́run bá dáwọn màláìkà látara no lára àwọn ìmàta láti nípa àwọn màláìkà ni kásẹ̀ ìṣìdrọ́p lórí ìdá àti sọ tẹ́lẹ̀ ìrìnjọ́ sí pé ìgbà tí a parí tafsiru ilé ìta tí mo ń lọlé ni mo wá rántí pé mo ṣe àṣìṣe ráńpẹ́ nínú in tí a sàlàyé nípa màláíkà ní tafsir tó lọ pa wípé àwọn al-Qadiyaniyya wọn ní ìgbàgbọ́ sí àwọn màláíkà so ilé báyìí àṣìṣe ní ráńpẹ́ ni mo ṣe ń bẹ̀ àwọn màláíkà kọ́ ni wọ́n ní ìgbàgbọ́ sí àwọn àlìjẹ̀nú ni wọ́n ní ìgbàgbọ́ sáwọn àlìjẹ̀nú wọn àgbàgbọ́ pa àwọn àjẹ̀nú ń bẹ so àwọn kọdíyàníyà àwọn ahmadiyya so wọn nígbàgbọ́ sáwọn àjẹ̀nú so lè báyìí a kúfùrù ni ṣe kèfèrí ni torí pé ìpé ayà Kùránì tó pọ̀ ní ọ̀rọ̀ ni ìpé hadith sallallahu alaihi wasallam tó pọ̀ ni torí pé ọ̀pọ̀lọpọ̀ ayà ló ń fún wa nírò nípa bíbí àwọn hadith Ànábì sallallahu alaihi wasallam ló ń fún wa وما خلقت الجن والإنس إلا ليعبدون قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا ọlọ́run bá lè gílásì dìdí sọ́rọ̀ yìí ní sọ́rọ̀tù dínì

nínú sọ́rọ́tù Kahf so nínú sọ́rọ́tù nínú sọ́rọ́tù Baqara náà àìmọ̀yá sọ́rọ̀ la yu'minuna bi wujudi jin wọn nígbàgbọ́ sí ilẹ̀ aljannu wa hadha kufrun wa riddatu ilé báyìí iṣẹ́ kèfèrí ni sí ọ̀rọ̀ lọ́wọ́ba sí ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam ìjáde kúrò islamu ni ẹ̀yà ọ̀dà billah fọ́nà bá rí ilé jẹ́ ìsìnrọ̀ ó jẹ́ ìlépabá sí tí a ti sàlàyé ní àtẹ̀síru tó kọjá dáa nínú àwọn àlàyé tàà ń bá lọ wá ní ìnígbàgbọ́ sí àwọn màláíkà ó pín sí ọ̀nà mẹ́rin àwọn ọ̀nà mẹ́rin lágbọ́dọ̀ ní agbọ̀nọ̀gbà nígbàgbọ́ sí àwọn màláíkà alákọ̀ọ́kọ́ al-imanu bi wujudi bi malaika ká nígbàgbọ́ sí níbi àwọn màláíkà kágbàpá àwọn màláíkà ń bẹ agbọ́nà gbàgbọ́ bẹ̀ agbọ́nà nígbàgbọ́ sí àwọn tí ò nígbàgbọ́ sáwọn màláíkà àwọn ni al-mulhidu àwọn tí wọ́n ń tako ẹ̀sìn tí wọ́n lẹ́sìn wọ́n gbà pé kò sí tán pè ní ẹ̀sìn àwọn atheist àwọn ni wọ́n sá ìgbàgbọ́ sáwọn màláíkà kò yé báyìí so àwọn mùsùlùmí ìgbàgbọ́ wa ó rọ̀ mọ́ pé àwọn màláíkà wọ́n bẹ so a ti sàlàyé rí báyìí ní ọ̀sẹ̀ tó lọ àbí al-imanu bi wujudil màláíkà ẹlẹ́ẹ̀kejì nínú nǹkan tí a ní ta láti nígbàgbọ́ sí nípa àwọn màláíkà òun náà ni al-imanu bi man alimna ismahu minhu ismihi kajibiri, Jibril ká nígbàgbọ́ sí

0.1% àwọn màláíkà sọ́rọ̀ àwọn màláíkà pọ̀ gidi gan wà máa ya'lamu junuda rabbika illa hu ọlọ́run bá ní kò sẹ́ni tó ma òǹkà àwọn gbogbo ọlọ́run bá ti ṣe àwọn màláíkà fọ́lọ́run bá fọ́ra ẹ̀nìkan lọ́mọ torí pé nínú hadith tó lálàáfíà tí mọ́ Bukhari àti Muslim gbà wá hadith al Al-Baytul Ma'mur ní sánmà ilé kan bẹ̀ tán pè ní Al-Baytul Ma'mur anábi ní àwọn màláíkà lójoojúmọ́ 70,000 màláíkà ní mọ́ wọnú lè lójoojúmọ́ 70,000 anábi ní ti 70,000 yẹn bá wá wọlé lójúmọ́ wó jáde àwọn 70,000 mí wọlé àwọn wà lọ tó tí sí ọjọ́ gbìdàkìyàmà kò ní kàwàmá ìtí wọ́n pọ̀ nílùú kàwàmá àwọn wọ̀nyẹ àwọn kan nínú àwọn màláìkà ni òkè ti gbọ́ àwọn màláìkà wọ kan nínú àwọn màláìkà ni yóò òye báyìí àwọn màláìkà pọ̀ gan wọ́n pọ̀ gidi jẹ́ lóǹkà so a ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa wọn so àwọn tọ́nà ọba àríkílá fún wa ló kọ wọn mà nínú wọn ká nígbàgbọ́ sí wọn pẹ̀lú kọ wọn yẹn ká gbà pé àwọn màláìkà yìí àwọn ni wọ́n ń jẹ́ báyìí pẹ̀lú orúkọ báyìí a nígbàgbọ́ sí orúkọ yẹn a tako orúkọ yẹn gẹ́gẹ́ bí Jibril Jibril alayhi salatu wassalam òun ló lórí àwọn màláíkà òun ló lórí àwọn màláíkà òun ló sì lọ́lá jù náà àwọn màláíkà ó lọ́lá gan pọ̀ òjíṣẹ́ ọlọ́run bá ní láàrin àwọn màláíkà òun lọ́lọ́run bá lè kẹ́lá gbéṣẹ́ wáhíù ká fi ọ̀rọ̀ ránṣẹ́ sáwọn òjíṣẹ́ ọlọ́run bá gbélé lọ́wọ́ ní Jibril àfá ànábíwa muhammad sallallahu alaihi wasallam ni olóòwò bá lè kẹlá ròyìn nínú suratul najm allamahu shadidul quwa olóòwò bá lè kẹlá orin anna jibril pẹ̀lá orin tó pọ̀ nínú suratul najm olóòwò bá lè wọ́n kọ́ annabi sallallahu alaihi wasallam lẹ́kọ̀ọ́ àfá annabi sallallahu alaihi wasallam ni agbọ̀dọ̀ nígbàgbọ́sí Israfil nínú orúkọ sí Jibril tó ń jẹ́ ó máa ń jẹ́ Jibril Jibril ó máa ń jẹ́ Jabra'il Jabra'il ó sì máa ń jẹ́ Jibril pẹ̀lú nù Jibril orúkọ mẹ́tẹ̀ta ìnáǹkì Jibril Jibril Jabra'il eléyìí ìdábà pẹ̀lú ọkọ̀ mẹ́tẹ̀ta ẹ̀ òní jẹ́bẹ̀ aléhì sọ́látú wàsálàm ọlọ́wọ́ bá nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ malakú jibril malakú jibril ọlọ́wọ́ bá nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ láàrin àwọn màláíkà nínú àwọn màláíkà bákanáà ta ma ta sì múrkọ rẹ̀ òun náà ní kí ni o Israfil nígbàgbọ́ sí i òun ni malak tọ́lọ́wọ́ bá nígbẹ́lá gbé fífọ́ fèrè sínú òwò lọ́jọ́ kẹyìn tọ́lọ́wọ́ bá nígbẹ́lá gbé lọ́wọ́ Israfil nínú wọn ni Mikael òun ni wọ́n pè ní Mikael Mika'il. Hmm? Mikael àti Mikael inú àwọn ànábì inú àwọn màláìkà ọlọ́run ọba tó gbajúmọ̀ ní tọ́lọ́run ọba àlejò ẹlá nífẹ̀ẹ́ púpọ̀ inú àwọn màláìkà ọlọ́run ọba tó lọ́lá púpọ̀ ní nǹka e nínú wọn ni malakul maut malakul maut malak tọ́lọ́run ọba àlejò ẹlá tó fi sí tó pèsè gbígba ẹ̀dẹ́lé lọ́wọ́ lọ́gbẹ̀ ní malakul maut àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mímọ̀ ń pè ní azrael àmọ́lédè wọ́n pè ní asarailu azrael na wọ́n pè ní asarailu azrael ṣùgbọ́n orúkọ yíò lálàáfíà wípé malakul maut jẹ́ azrael a gbọ́dọ̀ nígbàgbọ́ sí pé ó ń jẹ orúkọ yẹn tẹ́gbẹ́ mo ti ní ilé ìta bá ti ma orúkọ rẹ̀ nínú wọn ká nígbàgbọ́ sí pẹ̀lú orúkọ yẹn ṣùgbọ́n àzọ̀rọ̀ yìí àwọn olùmọ́jẹ́ kó yé wa wípé àìrí tí wọ́n gbára lé láti forúkọ yẹn rẹ̀ ẹ̀rí yẹn ò lálàáfíà rárá so malakul maut la nabi man pe malaku al maut ina àwọn malaika Ọlọ́run ba ina àwọn òun náà ni malik nínú ẹ̀lọ́wà ẹ̀lẹ́ tó jẹ́ pé òun ni ọ̀gá àwọn màláìkà tí ń sọ iná malik ọlọ́run wà ní kẹlá ìbìtọ́lọ́run wà ní kẹlá pé òun sí òun níbi tí sọ iná òun sì lọ̀gá wọn nínú ẹni ridwan ridwan nínú àwọn màláìkà ọlọ́run wà ní ìtọ́lọ́run wà ní kẹlá gbílé wọn lọ́wọ́ òun ni sísọ àlìjẹ́nà òun sì lọ̀gá àwọn àwọn màláìkà yẹn wá lọ bẹ́ẹ̀ nínú àwọn ilé pé a morúkọ wọn àwọn ilé ìta àbáwá wọn náà a nígbàgbọ́ sí wọn lápapọ̀ a nígbàgbọ́ sí wọn lódìdí pé màláìkà náà ni wọ́n akàlẹ̀mọ́ morúkọ wọn ni kò tíye lára wọn ni ìgbàgbọ́ta al'imanu bí máa alimna min sifati ká ní gbàgbọ́ sí àwọn ilé ìtaba mọ̀ nínú ìròyìn wọn ìròyìn wọn tàbá mọ̀ ká ní gbàgbọ́ sí pípọ́n ṣe rí nìyẹn gẹ́gẹ́ bí sífàtú jibril gẹ́gẹ́ bí sífàtú jibril ìròyìn jibril anábì fún wa níròyìn ẹ̀ inú nínú nínú tìkítà nínú tí wọ́n ibi láyé ibi tẹ́jú sàlàyé nípa bá ti bẹ̀rẹ̀ dídẹ́dà nínú Sahihul Bukhari Ànábì sallallahu alaihi wasallam jẹ́ kó yé wa wípé annahu ra'ahu ala sifatihi allati khuliqa 'alayha walahu sittu mi'ati walahu sittu anábi sallallahu alaihi wasallam ní òun rí jibril alayhi salatu salam lórí ìròyìn bọ́lọ̀wọ́ bá alékẹ́ láti dáaga ìròyìn tọ́lọ̀wọ́ bá alékẹ́ láti alé lórí ní mọ́láàkù gangan òun rí bẹ́ẹ̀ anábi ní wàláwù sí túnmé àti janaah ó ní ìyẹ́ 600 jibril ní ìyẹ́ mélòó ó ní ìyẹ́ 600 600 ìyẹ́ lòun nìkan ni ọ̀sádàl ufuq anẹ́bí lóhun rí bẹ́ẹ̀ pé gbogbo èèyàn rẹ̀ yíò kọ́ bá sánmà bẹ́ẹ̀ pé ẹ̀ sánmà ibi tí tó tóbi dé ó ní ìyẹ́ 600 ọlọ́wọ́ bá lè gbáyẹ̀ jí pé òun tó ń dáwọn òun lòun dáwọn tó ní ìyẹ́ ó ń bẹnu ẹ tó níyẹ mẹ́ta mẹ́ta yazidu fi khalqihi ma yasha ọlọ́run bá ní kẹ́lá ní òun wá tún wá máa ṣe àlékún nínú dídẹ́dà òun fún àwọn ẹlòmíì náà àwọn màláíkà tó yẹ pé wọ́n ní jù bẹ́ẹ̀ lọ nínú àwọn tó ní jù yẹ méjì méjì mẹ́ta mẹ́ta lọ òun ni Jibril wà ìyẹ 600 lórí lànàbí sallallahu alaihi wasallam dá ọsáré lọ sọ́dọ̀ Khadija ẹ́ ó ní dàfíríni dàfíríni dàfíríni dásọ́bùnmí dásọ́bù òtútù mú ànàbí ìgbà tí yóò bá lọ́mọdé ò débi ẹ̀rùlẹ̀ wọ̀bá zammiluni hmm? anábì sallallahu alaihi wasallam lórí Jibril alayhi salatu wassalam ẹ̀rù bá torí pé ó tóbi kọjá ẹntẹ́yẹn lè rí tẹ́rù ní báyà àwọn òròyìn ilé ìta bá mọ̀ nínú àwọn màláíkà ká aka sí láti bẹ̀rẹ̀ àwọn màláíkà ń kọ wọn a padà pẹ̀lú wọn kí ń yí padà sóbìnrin wọ́n máa yí padà sí àwòyẹ́ ọkùnrin ṣùgbọ́n yẹ́bùn yìí ṣẹlẹ̀ sí Jibril nígbà tó wá bá Nabi sallallahu alaihi wasallam nínú hadith láti Naam àwọn màláíkà yìí nínú àwọn ìgbàgbọ́ ta tún gbọ́dọ̀ ní sí wọn àwọn tí Ọlọ́run bá lékẹ́lá rán sí Ànábì Lútù yìí wọ́n ju méjì lọ tó wọ́n ju méjì lọ tán wá láwòrán ọkùnrin nínú àwọn eléta tún gbọ́dọ̀ nígbàgbọ́ sínú àwọn ìgbàgbọ́ ká nígbàgbọ́ sí àwọn sẹ́wọ̀n yìí báwọn wé mọ́láàkù báyìí lọ́lọ́run bá lékẹ́lá gbé sẹ́bà ilé lọ́wọ́ àwọn sẹ́wọ̀n yìí wẹ́dẹ̀ ń ṣe pẹ̀lú àṣẹ ọlọ́run bá ní gẹ́gẹ́ bí tẹ̀síbíhù gẹ́gẹ́ bí ká máa ṣe tẹ̀síbíhù sí sàfọ̀mọ́ fọ́lọ́run bá lára àwọn sí àwọn màláìkà rẹ̀ wọ̀tà ẹ̀kùdù láwù léìlàn wà nàhárọ̀ ojúmọmọ àti lóru ní gbogbo àsìkò láwọn màláíkà mọ́ ń jọ́sùn fọ́lọ́ ọba la yafturu wọn kì í sinmi àwọn ò kì í sinmi níbi ìbádà àti sàlàyé lè síwájú wọn kì í ní malal wọn kò kí rẹ̀ wọn kò rí àwọn màláíkà àwọn lè rí inú wọn tọ́lọ̀ ọba lè gbé àwọn sẹ́kẹ̀lé lọ́wọ́ tó jẹ́ iṣẹ́ sà gẹ́gẹ́ bí jibril aminu al'aminu ala wahyi Allahi ta'ala òun ni ẹni tí ọlọ́wọ́n bá ní kẹlá fi ọkàn tán pẹ̀lú ìmá fi wáhí ìwòránṣẹ́ sáwọn màláìkà pẹ̀lú ọ̀fẹ́ sáwọn òjíṣẹ́ ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá mọ́rán sáwọn òjíṣẹ́ ọlọ́wọ́n bá àtàwọn ànábì ọlọ́wọ́n nínú wọn ẹni tọ́lọ́wọ́n bá ní kẹlá gbé iṣẹ́ rírọ̀ òjò lé àti mímú àwọn orúgbìn jáde nínú ilẹ̀ iṣẹ́ Mika'ilu ni ẹ nínú wọn ni Israfil ẹlẹ́ tọ́lọ́wọ́ alékẹ́lá gbé iṣẹ́ fífan fèrè sínú ìwo tọ́lọ́wọ́ bá gbélé lọ́wọ́ gbogbo àwọn ilé sàlàyé lẹ́ẹ̀kan nínú àwọn màláíkà tààtún mọ́ ṣẹ́ wọn òun làwọn màláìkà tó lọ́wọ́ bá lẹ́kẹ́lá gbé tó gbélé lọ́wọ́ ká ma ṣọ́ iṣẹ́ ọmọ nábi adam aléìsọ́látù wọ̀sọ́lá àjíṣà àwọn ilé tí ń sọ iná àtàlìjẹ́nà àwọn ilé tọ́lọ́wọ́ bá lẹ́kẹ́lá tó gbé iṣẹ́ sísọ iṣẹ́ ọmọ nábi adam lé lọ́wọ́ tí kan bẹ̀lẹ́gbẹ̀ ọ̀tún wa tí kan so inú àwọn iṣẹ́ wọn tí a mọ̀ ní àwọn màláìkà náà lẹ́yìn eléyìí báyìí àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin ìlà ní láti nígbàgbọ́ sí nípa àwọn màláìkà ó wá kù samaratul iman bil màláìkà kí ni àwọn àǹfààní tí ìnígbàgbọ́ sáwọn màláìkà tí ó ṣe fún wa àwọn ìnígbàgbọ́ sí àwọn màláìkà yóò ṣe àwọn àǹfààní tó ní agbára tó tóbi nínú àgbàgbọ́ ìgbàgbọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn alákọ̀ọ́kọ́ al-ilmu bi 'azamatillahi ta'ala yóò jẹ́ ká nímọ̀ nípa títóbi ọlọ́run ọlọ́run ọba ọba tó tóbi ni torípọ́ ọlọ́run ọba ló dá àwọn ẹ̀dá tó tóbi yìí pẹ̀lú agbára rẹ̀ ọba tó dá àwọn ẹ̀dá tó tóbi yìí yóò jẹ́ ká mọ̀ títóbi ọlọ́run yóò jẹ́ ká mọ̀ bí agbára ọlọ́run bá ṣe tó pé kò sí nǹkan tó lọ́wọ́ bá lè kẹlá ò lè dá kò dẹ̀ sí nǹkan tó káwọ́ ọlọ́run bá lágara láti dánú àwọn ẹ̀dá tíra àwọn màláìkà tóbi púpọ̀ nínú àwọn ẹ̀dá ọlọ́run bá wọ́n so yóò jẹ́ ká máa títóbi ọlọ́run bá títóbi agbára ọlọ́run bá yóò sì jẹ́ ká máa bíjọba ọlọ́run bá bó ṣe lágbára tó bó ṣe tóbi tó Hmm? nítorí pé azọmatil makhluk min azọmatil khaliq títóbi ẹ̀dá ń bẹ nínú títóbi ẹni tó dá ẹ̀dá ẹ̀ bí ẹ̀dá bá ṣe tóbi tó láṣẹ ma ti tóbi ẹni tó dá bó ṣe tóbi tó ẹni yìí tóbi o ẹ̀wọ̀n tó dá bó ṣe tóbi tó ẹni yóò wá bàbàrà lójú wa yóò káǹkà lójú wa látara ti tóbi tó dá so nítorí lóbi jẹ́ sí pé lára àwọn ọ̀nà tí yàn má fi ma ọlọ́wọ́ ba

torí pọ́ lọ́wọ́ bá alékẹ́lá kó ọmọ ànẹ́bí adama léka púpọ̀ ọlọ́wọ́ bá alékẹ́lá dẹ̀ sàpẹ́lẹ̀ wa púpọ̀ walaqad karramna bani adam ọlọ́wọ́ bá ní ní pàápàá àwọn ọlọ́wọ́ bá alékẹ́lá sí àpẹ́lẹ̀ tó pọ̀ adam lọ́wọ́ bá alékẹ́lá ti fún wa láwọn màláìka méjì gbàǹkọ̀gbàǹkọ̀ ká máa sọ ẹnìkọ̀ọ̀kan wa ká máa kọ iṣẹ́ wálẹ̀ yàtọ̀ fáwọn yẹn àwọn màláìka kan tó

lẹ́yìn ọlọ́run bá kò sẹ́ni tágbàrà ẹ̀rọ ká mọ́ ẹ̀dàkùn tààlà ìjànà ọmọ sọ látara àṣẹ ọlọ́run ọba tọ́lọ́run bá pa tágbàrà ẹnìkan wà ká ní àbálùjẹ̀nà kan wà ká ẹ̀wọ̀ ìnáyọ̀ ọlọ́run bá sọmọ ànábì ádámà nínú wọn tó wà ní àwọn kan tó wà ń bẹ tó yẹ sí pé wọ́n wà tóòrùn bá wá wọ̀ àwọn ogun sánmà lọ àwọn mí ò tó sọ̀kalẹ̀ àwọn wà pẹ̀lú wa títí tí tàlùfájà rí ó tó fi yọ àwọn náà ogun sánmà àwọn tí ó gbà sí ojúmọ́ wà bá wọn wọ́n wà gbà lọ́wọ́ wọn lójoojúmọ́ أقم الصلاة طرفي النهار وزلفا من الليل وقرآن الفجر أبي تقول لك كناني آية طلاق وفناني أقم الصلاة لدلوك الشمس إيه؟ إلى غسك الليل وقرآن, الف... وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ọlọ́run ọba àlékẹ́lá pàwá láṣẹ nínú ayà yìí láti máa kírun láti kó dùlúkì sams dùlúkì shams ìlàgọ́sàkìlẹ̀ ẹ̀ èyí ò ní àsìkò àyílà títí títí tí ó fi di àsìkò tó rùn fẹ́ wọ̀ àsìkò àyílà tàlásàrì ẹ́ dùlúkì shams ni ẹ ìlàgọ́sàkìlẹ̀ tí tí ó tó wá bí di àsìkò maghrib àti ìṣà wà qur'anul fajr qur'anul fajr ń bẹ̀yẹ salatul fajr lọ́nà bá lè kílá ń pè ní qur'anul fajr turbe inna qur'anul fajr kana mashhuda turbe salatul fajr ta ban kiye eh yashhaduhu al malaika yashhaduha al malaika àwọn màláíkà máa wá gan ní ẹ̀ àwọn màláíkà gbàṣẹ lọ́wọ́ wọn sọ̀kalẹ̀ àwọn tó fẹ́ gbéṣẹ́ fún wọn ma gòkè lọ lásìkò táǹkì fájúr lọ́wọ́ kò yíba nìsì àwọn màláíkà ẹgẹ́ bí hadith Ànábì sallallahu alaihi wasallam ṣàlàyé ẹ̀ pé ìtumọ̀ rẹ̀ nípa àwọn màláíkà ma gan ni kò so ẹwù bọ́nà ọba lẹ́gbẹ́ ṣe pa àwọn mànẹ́bí adama lé púpọ̀ yóò jẹ́ ká lè dúpẹ́ fọ́lọ́wọ́n ba lórí ìsàkólé kan wa tọ́lọ́wọ́n ba lẹ́gbẹ́ ṣàkólé kan yàtọ̀ fún yẹn àwọn màláíkà kan tó ń bẹ̀tọ́ pọ́lọ̀ ọba àlékẹ́lá tó dá fún wa tó yẹ pé àwọn káàkiri ni sayyarun àwọn rìn káàkiri orí ilẹ̀ yaltamisuna majalisa dhikr ìtàn wá káàkiri ni àwọn àyè ibi tẹ́ ti jòkó tẹ́ ń sàdíkiri bá ti jòkó yìí tẹ́ bá ti wá lè ní gbogbo orílẹ̀ ayé báyìí wọ́n ń bẹ pẹ̀lú wọn gbogbo bí tẹ́tí ń sàdíkìrì tẹ́tí ń sìrántí ọlọ́run bàbá yìí wọ́n ń bẹ pẹ̀lú wọn láwọn màláìkàtà ń wí so yóò jẹ́ ká lè mọ bí orí ọlọ́run bá bó pọ̀ tó lórí wa yóò sì ká lè dúpẹ́ lórí ẹ̀ náà ni mahabbatul mala'ikati ala ma qamu bihi min ibadati llahi ta'ala yóò jẹ́ ká nífẹ́ àwọn màláíkà lórí àwọn iṣẹ́ tí wọ́n ń ṣe nínú ìjọsìn fọ́lọ́wọ́n bá nítorí pé nínú iman òun náà ni ká máa nífẹ́ àwọn ẹni rí ẹ́ ká sì máa kórìíra àwọn ẹni bú nínú samaratul iman lọ́wà èyí náà walbara ká máa nífẹ́ àwọn èèyàn kan ká máa ràn wọ́n lọ́wọ́ ká sì máa kórìíra àwọn èèyàn kan ká máa gé pàṣípọ̀ pẹ̀lú wọn alwala wal bara nínú ìmánì lọ́wà ká nífẹ́ àwọn mòmìnì ẹ́ agbọ́dọ̀ nífẹ́ wọn gẹ́gẹ́ bí hadith annabi sallallahu alaihi wasallam wa an yuhibba almar'a la yuhibbuhu illa lillah anabi lára ìmánì ní ká nífẹ́ yẹn kọwa jẹ́ sí pé kò sí nǹkan kan tá àti torí ẹ̀ nífẹ́ rẹ̀ àfi nítorí tọ́lọ́hun wọ́n jẹ́ pé nítorí tọ́lọ́hun bá lámẹ́ fi nífẹ́ yẹn so agbọ́dọ̀ mọ́ nífẹ̀ẹ́ àwọn màláíkà àgbọ́dọ̀ kórìíra wọn rárá lára àwọn tá nífẹ̀ẹ́ yẹ́nyẹ́ tá nífẹ̀ẹ́ pátápátá ẹ́ almahabbatul mutlaqo ìfẹ́ pátápátá tí ò gbọ́dọ̀ sí kórìíra ń bẹ inú àwọn màláíkà wa nítorí wípé wọ́n ṣe nǹkan tí ó lè sọ́dọ̀ rẹ̀ ká kórìíra wọn agbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn yẹ́nyẹ́ àwọn màláíkà àwọn ànábì Ọlọ́run bá agbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn pátápátá bẹ́ẹ̀ náà làwọn mòmìnì náà a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn àmáyìfẹ́ wọn òun tí ẹ̀ ó ní níòdíwọ̀n bí wọ́n bá ṣe dúró dédé sínú ẹ̀sìn a ma nífẹ̀ẹ́ wọn lórí tọ́ àwọn a sì ma kórìíra wọn lórí máa sí àwọn àwọn ẹlẹ́ṣẹ̀ tó jẹ́ mòmìnì àwọn ìsọ́tì mòmìnì a nífẹ̀ẹ́ wọn a tó kórìíra wọn a nífẹ̀ẹ́ wọn nítorí kún wọ́n jẹ́ mòmìnì a dẹ̀ kórìíra wọn nítorí àbáwọn kèfèrí àgbọ̀rọ̀ nífẹ̀ẹ́ wọn rárá àsìgbọ̀rọ̀ kó ìlà wọn yányán so ibá ní sí so ilé ibá yìí o ní ìran almahabba ìnífẹ̀ẹ́ nínú Islam naam agbọ̀rọ̀ nífẹ̀ẹ́ àwọn màláíkà ya ní pé lára àwọn ìgbàgbọ́ sáwọn màláíkà tí ó bí fún wa nìyẹn tó rí pa nígbàgbọ́ sí kí wọ́n ń sin lọ́wọ́ bá wọn kì í sinmi kò yé báyìí nísìnyí náà a rí àwọn ẹ̀dá kan táwọn gbà yípa àwọn màláíkà tí wọ́n tako wípé àbàrà ni wọ́n nípa àwọn màláíkà àbàrà ni wọ́n àwọn ẹ̀dá kan bẹ nínú àwọn èèyàn tán tako bẹ́ẹ̀ àwọn ní àwọn màláíkà wọn nígbàgbọ́ sí wọn ṣùgbọ́n ibaratun an quwwal khayri alkaminatu fil makhluqat wọ́n ní àmá ń tàà lè fi wọ́n wé wọ́n èyí sábára wọ́n èyí sẹ̀dá kan tọ́já bara ẹ̀mí ni wọ́n عبارة عن قوى الخير الكامنة في المخلوقات pé ìtàlẹ̀ fi wọ́n wé oná ni oore ẹ́ oore ni wọ́n tán wà nínú àwọn ma tán wà nínú àwọn ẹ̀dá ní gbogbo oore tí bá ti ń bẹ́nu àwọn èèyàn yẹn gbogbo oore tí ń bẹ lára wa àwọn màláìkà nù pé àmá aburú tí ń bẹ lára àwọn mànẹ́bí adámọ̀ tí ń bẹ lára àwọn ẹ̀dá kìí sáwọn màláìkà lọ àmọ́ gbogbo tó bá ti jẹ́ oore tí ń bẹ lára àwọn ẹ̀dá àwọn màláìkà lóore hùn ẹ̀mí ni wọ́n bí nǹkan ààyè nǹkan kan tó jẹ́ sí wípé wọn kìí sabara táwọn náà ní abara táwọn náà ní ẹ̀yà ara tọ́lọ́wọ́ bá dá mọ́ wọn wọ́n ní wọn kìí ṣe àtisam wọ́n ní wọ́n kà jẹ́ bíi pé bí ìlágbára oore tí ń bẹ lára àwọn ẹ̀dá ni wọ́n ìlágbára oore tí máa ń gbélu àwọn ẹ̀dá ni wọ́n eléyìí báyìí ọ̀rọ̀ tí ó dáa ni ìgbàgbọ́ tí ó wọlé ni nítorí pé kí ni nítorí pé wọ́n ti pè a Kùránì nírọ́ nìyẹn wọ́n dẹ̀ pè súnà nàbì sallallahu alaihi wasallam nírọ́ wọ́n dẹ̀ pè ìjìmáì gbogbo mùsùlùmí nírọ́ torí so ayàtà ti kà sí iwájú lẹ́ẹ̀kan yẹn pé ọlọ́wọ́n bá lékelá ní gbogbo ọpẹ́ gbogbo ẹ̀yìn tọ́lọ́wọ́n bá ní í ṣe ọlọ́wọ́n bá tó dá àwọn màláíkà tó dá wọn ní òjíṣẹ́ ó dẹ̀ dá wọn ní ulì àjìníhà ó dá wọn ní ẹni tó ní ìyẹ́ sẹ́wọ̀n pé àjísáàmù nìyẹn sẹ́wọ̀n pé abara nìyẹn ó dá wọn lẹ́ni tó ní ìyẹ́ méjì méjì mẹ́ta mẹ́ta alákọ̀ọ́kọ́ nílé wa bákan nínú àyà tó jí pé wáyé pàwọn màláíkà àjísàmù ni wọ́n abara ni wọ́n òun náà ni àyà tó sọ pé walau tara idhi zalimuna fi ghamaratil maut wal nígbà tọba wà ní àsìkò ghamaratil maut àsìkò tí wọ́n ń kọ kàkà lọ́wọ́ ọlọ́wọ́ bá ní tọba ríru nira tí ma ń ṣẹlẹ̀ sí wọn ìdàdẹ́bí ọkà ọ̀nà wọn nínú nira tí ma ń mú wọn ọlọ́wọ́ bá ní àwọn màláíkà wọ́n tẹ́wọ́ wọn sí wọn báyìí ni àwọn màláíkà bá ṣe tó àìdíyàwó àwọn màláíkà ó wa ẹ̀rí pé báyìí ọlọ́wọ́ bá ní kíláàbì rẹ̀ fáwọn màláíkà pé wọ́n ní ọwọ́ tán fẹ́ yọ ẹ̀mí lára wọn nù àwọn kèfèrí tán bá wà ní àsìkò tán wọ ara kú ó túnmọ̀ sí pé kí ni o àjísáàmù ni wọ́n abara ni wọ́n tabatulọ ayé ilé ìbáyé wà nínú sọ́rọ̀tù sábà ayà 25 ayà 23 ọlọ́ọ̀bá láwọn màláíkà máa wọlé tọ àwọn ọmọ aljanna min kulli bab ní gbogbo ẹnu ọ̀nà tọwọ aljanna wọn gbà wọlé tọwọ salamun alaikum wọ́n dẹ̀ máa sálámà sí wọn pé àláfíà ọlọ́run bá kọmọ báyìí bima sabartum pẹ̀lú sùúrù tẹ́ ṣe lórí tẹ̀lé tọ́lọ́run bá nílé ayé fa ni'ma uqbad dar á ilé báyìí máa dáa ilé wà nínú sọ́rọ̀tù ra'ad aya 23 sí 24 bákanáà ó wà nínú sahihul bukhari hadithu tí wọ́n gbà látọ̀dọ̀ abu hurairah radiyallahu anhu anna nabiyya sallallahu alaihi wasallam qala anabi sallallahu alaihi wasallam sọ pé idha ahabba allahu al-abda tọ́lọ̀wọ́ bá níkẹ́lá bá nífẹ̀ẹ́ rúkan náà da jibrila ọlọ́wọ́ bá níkẹ́lá wà pé jibril inna allaha yuhibbu fulanan fa ahibbahu ọlọ́wọ́ bá wá sọ fún jibril pé èmi ọlọ́wọ́ bá dájúdájú èmi ọlọ́wọ́ bá mú nífẹ̀ẹ́ lágbájá ọlọ́wọ́ wà dákùn ènìyàn fún jibril ìwọ́nà ma nífẹ̀ẹ́ rẹ̀ tọ́lọ́wọ́ bá bá nífẹ̀ẹ́ èèyàn kan ọlọ́wọ́ bá wá pé jibril inna allaha yuhibbu fulanan fa ahibbahu ọlọ́ọ̀bá kọ́ kàwà náà kúnnà àwọn tọ́lọ̀ọ̀bá sírú àpẹẹlẹ́ báyìí fún la ilaha illallah fa yuhibbuhu jibril jibril wà máa nífẹ̀ẹ́rú ẹ̀rẹ̀ báyìí fa yunadi jibril fi ahli sama jibril lọ́wà pé gbogbo àwọn màláíkà tí ń ní sama wípé inna allaha yuhibbu fulanan thumma yuḍa'u lahu al-qabūlu fil ardi ọlọ́wọ́ bá ní kẹlọ́wà sí ẹni ẹlẹ́ni àtẹ́wọ́gbà lọ́dọ̀ àwọn èèyàn bí bá ti ń sọ̀rọ̀ àwọn èèyàn ma tẹ́wọ́gbà àwọn èèyàn ma nífẹ̀ẹ́ rẹ̀ àwọn èèyàn ma gba ọlọ́wọ́ bá ní kẹlọ́gbà láyè lórílẹ̀ ọlọ́wọ́ fún ní qabūl ọlọ́wọ́ bá nífẹ̀ẹ́ rẹ̀ nìyẹn kò yí báyìí nìsí kẹlẹ́ ó jẹ́ pé àwọn màláíkà ní dáadáa àbí oore tí lágbára oore tí máa ń bẹ nínú ọmọ èdè ènìyàn ni ṣé àwọn oore tó lágbára tí bẹ ládàá wa lọ́wọ́ bá wà pè ó túnmọ̀ sí pé ẹ̀dá abara ni àwọn màláíkà nínú àwọn ẹ̀rí míì tó tún wà nínú Sahih Bukhari bákan náà òun náà ni hadithu Nabi sallallahu alaihi wasallam sọ wípé idha kana yawmul jumu'ati arábìnrin tó bá di jẹ́ ọjúmọ́ ala kulli babin min abwabil masajidi almalaika arábìnrin ní gbogbo ẹnu ọ̀nà àwọn masalasi ibi tẹ́tí ń kí jùmà lórílẹ̀ ayé pátápátá àwọn màláíkà ó dúró sẹ́nu ọ̀nà náà sẹ́tí pé abara ni wọ́n àwọn màláíkà ó dúró sẹ́nu ọ̀nà náà yaktubuna al-awwal fal-awwal wọ́n mọ̀ wá kọ́kọ́ bá bá ṣe kọ́kọ́ dé masalasi sí ẹ̀nẹ́lá àkọ́tọ́kọ́ dé ẹ̀ tó tẹ̀lé bá ṣe ń dé sí bá ṣe ń sára dé sí bá ṣe ń sáájú dé masalasi sí àwọn màláíkà ó máa kọ́kọ́ wọn ó túnmọ̀ pé àbàrà ni wọ́n àìbẹ́ẹ̀kọ́ ni torí wọ́n máa kọ́kọ́ àwọn èèyàn kalẹ̀ alábájá lọ́kọ́kọ́ dé àwọn àtàmẹ́dọ́ tó tẹ̀lé wọ́n máa kọ́kọ́ wọn sínú ìwé fàyídà jẹ́lẹ̀sà ìmáàmù tí ma ń bá ti wá lè jòkó tí ma ń bá ti lè jòkó lórí mímbà tí ma ń bá ti lè jòkó tó fẹ́ bẹ̀rẹ̀ ṣúfà ẹ́ sẹ̀kú tí ma ń bá di mọ́sálásí yọ sálámà

a sì gbọ́dọ̀ nígbàgbọ́ síbẹ̀ abara ni wọ́n bẹ̀ eléyìí báyìí jẹ́ ẹ̀rí tó lamọ́lẹ̀ nípa àwọn màláíkà abara ni wọ́n wọn kì í ṣe kúwá ma'nawiyya wọn kì í ṣe agbára tí a lè fojú rí tí wọn kì í ṣe agbára ẹ̀mí tí ń gbénú èèyàn wọn kì í ṣe bẹ́ẹ̀ wọn kì í ṣe agbára ẹ̀mí oore wọn kì í ṣe agbára oore tí ń gbé lára ọmọ Nabi Adam tí ń gbé lára àwọn ẹ̀dá ẹgbẹ́ bí àwọn ẹni tó wọ́n gún ríkò lójú ọ̀nà islam yẹ́yẹ́ bá ṣe sọ yìí kò yé báyìí eléyìí báyìí sì ni gbogbo mùsùlùmí lápapọ̀ ní wọ́n fẹ́nu kò lé lórí tàbáwálé ẹ̀kan tó lóòwọ̀n bá wọn fẹ́nu kò lé lórí ní mùsùlùmí ọjáde kó ní ìsìláàmù mú ajẹ́pẹ́ ìwò ní sínú mùsùlùmí mánu torí pé àìfẹ́nu kò lórí eléyìí báyìí ọjọ́ ẹjáde kó ní ìsìláàmù láti wákà pé ah, àwa nínú àwọn mùsùlùmí ẹnìkan tó yapa ẹni tó bá ti yapa ò sínú mùsùlùmí torí ìjìmá gbọ́dọ̀ sí kíni ọgbọ̀rọ̀ wà lórí ẹ̀ ìwọ tó bá ti wá lè yapa àníkà sínú mùsùlùmí tí káfíwá fi wọ́n ba ìjìmá jẹ ọ̀yà ní sínú mùsùlùmí ọjáde kó ní islamu ni ẹ̀ ìyẹn di kèfèrí ni ẹ̀ so kọ́nà wà ní kẹ́lá kí ó sọ wa fún belé báyìí naam ẹ tẹ̀síwájú àtìkọ́ ti lọ àbí ah, alhamdulillah so wọ́n jí pé wà pé yásíkò ti lọ insha Allah àmẹ́lọ́wọ̀ bá kọ́lọ̀ bá kó sọ́wájú ọlá lọ a máa tẹ̀síwájú lẹ́yìn tàbí sàlàyé fọ́síwẹ́ lórí àwọn almalaika ọlọ́wọ̀ bá lè kẹ́lá sọ wípé وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك qala inni a'lamu ma la ta'lamun insha Allah tó bá di lọ́la a mọ̀ tẹ̀síwájú lórí ibi tí ó kò nínú àyà náà abẹ́lọ́wọ̀ bá ní kẹlá kọ́lọ̀ bá kú fún wa ní àgbóyà al-Qur'anul Karim wala نسأل الله تعالى أن يجعله حجة لنا يوم القيامة ونسأل الله تعالى أن يجعلنا مما يشفع, مما يشفع lahum alkur'an yawm alkiyama abẹ́lẹ̀ ọba nígbẹ́lá kọ́lọ̀ ọba kó sí wá nínú àwọn kó sí wá nìkan nínú àwọn tí alkur'an ó sì pẹ̀ wọn lọ́jọ́ gbẹ̀rẹ̀ alkiyama nípa alkur'an tó jẹ́ alkiyama ìyá ti ṣẹ̀fíyà ní ashabihi yóò wá ní olùṣìpẹ̀ fún àwọn tí wọ́n jẹ́ èèyàn tí ẹ̀ lọ́jọ́ abẹ́lọ́wọ́ bá kọ́lọ̀ kó sí wá àwọn nínú àwọn èèyàn Qur'an ilé tẹ́síkẹ́ Qur'an ní sì gbọ̀tọ̀ lọ́jọ́ ìrìnà tiyama la ilaha illallah aqulu ma tasma'un astaghfirullah li wa lakum wa lisa'iril muslimina min kulli dhanbin subhanaka wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ti ṣe àìsàn a sáwọn lọ́wọ́ àwọn ọmọ ẹgbẹ́ ìṣe àti àwọn olùkọ́ wa náà wọ́n ti sá ọ̀pọ̀ tí wọ́n ti kí àtàwọn ọmọ ìdílé wa ń pẹ́ dé pọ̀ sí ìgbà àlàyé ẹ̀rọ wa pé kí ní káyọ̀. alhamdulillah ṣe ìbéèrè tí wọ́n béèrè ìbéèrè tó dáa ni wọ́n ní ọ sábà wọ́pọ̀ lọ́dọ̀ àwọn èèyàn míì tí wọ́n bá ń kí asámú lọ́wọ́ àwọn pẹ́ dé wọn bá ìmáàmù nígbà tó ń kí àìṣà ìmọ̀mù tí wọ́n kí ásámú lọ́wọ́ àwọn náà tó wá kóra wọn jọ sẹ́yìn àwọn náà bàtún máa kí jẹ̀mọ́ lé wọ́n kí ẹ̀ṣà jẹ̀mọ́ wọn wà bí yọ́ àdí méjì nínú mọ́sálásí lẹ́ẹ̀kan náà eléyìí ò bá mu rárá ò bá mu ni kò sẹ́ni tí wọ́n mọ́sálásí tí ó bá wọn èèyàn tí wọ́n kí jẹ̀mọ́ méjì lẹ́ẹ̀kan tí ìdààmú ní bá fẹ́ à kí yìí àwọn kan ni wọ́n kí jẹmọ̀ àwọn kan èwo ní kí n jọ inú méjèèjì báyìí ẹ̀ ìgbà fún ẹ̀fẹ́ dá mọ́sálásí méjì wọn ẹ̀fẹ́ dá wa nípa tó bá lè so àìlẹ́kọ̀ọ́ ìsìláàmù ló fà ẹ̀yin tẹ́ dé ẹ̀ tí kí sọ látò rẹ̀ ìṣà ẹ̀pẹ́ dé tẹ́ bá ti dé báyẹn wọ́n ti kí tààrọ̀ wí ẹ̀lọ́wọ́ ẹlọ́jọ́ ìní wọn bí jàmáà náà lẹ́gẹ́gí jàmáà lọ́wọ́ yẹn ẹlọ́jọ́ ìní ẹ̀pà ní àìṣá ẹ̀dà ní àìṣá ìlẹ́yìn tarawih kò yẹ bá ní sí ṣe tó bá dé kí tarawih tí wọ́n tán tó sálámà ẹ̀yẹ jíde tó bá kù títí yóò fi pé ẹkí sí ẹkírùn ó pé ṣe bí ní Islam ẹbá rẹ̀rì wípé ẹni tí ń kírùn ọ̀ràn yẹn lè kírùn lẹ́yìn tí ó lè kírùn òun ni hadith Jabir ibn Abdullah tí Jabir ibn Abdullah tó bá kírun tán lẹ́yìn anábi sallallahu alaihi wasallam yóò tó wá lọlé yóò tó wá lọ lídì àwọn ìyàwó rẹ̀ yóò mọ́ wá jẹ́ náfílà àwọn ìyàwó rẹ̀ sì ń kírun ọ̀rọ̀ yẹ̀rẹ̀yẹ̀ rẹ̀ àbẹ́nirò yóò pé Jabir ibn Abdullah yóò fi ìrò tí ó kí lẹ́yìn anábi ṣe náfílà yóò wá lọ fi ìrò tí ẹ̀ sọ̀rọ̀ yẹn <laughs> tabalawonu ibdatul ahkam gbàtọ́ ń sàlàyé nípa pé ẹni tí kódà wọn fún ọdìdì fún ní báàbù pé ẹni tí ń kírun ọ̀ràn yẹn ẹni tí ń kírun náà fílà lè sáájú pẹ́ tí ń kí ọ̀ràn yẹn bóyílẹ̀ ìlú òye wọn láwọn fi rú pé ah, àwọn máa kírun ọ̀ràn yẹn lẹ́yìn tí ń kírun ṣáìbì tẹ́ tí ń kírun náà fílà bí títí wọ́n wo títí wọ́n fúyẹ́ dáńsọ fún yín bẹ́ẹ̀ kò yẹ báyìí fòfin ẹ̀yẹ lọ kí ẹ̀ ń ṣáì lẹ́yìn ẹni tí ń kí 五百度，然然后你煮我讲，我就讲我们来讲，我们去排骨啊，猪肉排骨。 bá òun pé wọ́n bá ti ti fún ìyọ́wó ìṣèlú àwọn ilẹ̀ ní àǹfààní àti ìfẹ́sí síta láti ẹ̀sùn pẹ̀lú tí ó kọ́ wọn náà wà nínú. so àwọn ìbéèrè méjèèjì yìí náà ìbéèrè tó pàtàkì làwọn náà so wọ́n ní alákọ̀ọ́kọ́ òun lè eléyìí tá sọ pé ìjókòó àzíkiri báyìí tàbájú òkú báyìí àwọn màláìka náà bá ń wà pẹ̀lú wa táwọn náà bá ń jókòó pẹ̀lú wa wọ́n láwọn kan máa ń lò ní ẹ̀rí lórí ká máa ṣe zíkiri lápapọ̀ lórí ohun kan náà لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله àwọn tí wọ́n ń sáyé lálà wọ́n ní dẹ̀lìlù àwọn rí sẹ́yìn sí mọ̀pẹ́ ni tí ó wà jogún gbogbo ìtàgítà nínú wọn máa pa wọ́lọ́hìn eré yóò sì kéèsì dẹ̀lìlù fún wọn rárá kéèsì ẹ̀rí rárá torí pé ìntánẹ́bì sallallahu alaihi wasallam anábì ní majtama'a qawmun fi bayti min buyutillah yatluna al-Qur'an wa yatadarasunahu fima baynahum illa nazalat alayhim as-sakinatu wa ghashiyatuhum ar-rahmah wa hafatuhum al-mala'ika fa dhakarahum Allahu fi man 'indah anábì láwọn kan ò ní kójọ nínú ìkan nínú àwọn ilé ọlọ́wọ́ bá tààmà tí mọ́sálásí yatluna al-Qur'an tí gbogbo wọn ké Qur'an wọ́n ń ké Qur'an nítorí pé wọ́n pọ̀ tí wọ́n ń ké Qur'an ní wọ́n fi gbé wá ní gbólóhùn àwọn tó pọ̀ pé yẹ tìlú ní Qur'an akramakumullah gbogbo ọba ṣe wà ní mọ́sálásí ẹ̀yẹ́ gbé Qur'an ẹ̀ka Qur'an ibi tó rọ̀ yín lọ́rùn àbí ibi tẹ́ bá ti láwà yín délẹ̀ ńkà àfọ́ àgbé Qur'an àwọn náà ńka Qur'an ibi tẹ́ bá ti wọ́n dé àfọ́ àná gbé Qur'an àwọn náà ńka Qur'an ibi tẹ́ bá ti wọ́n dé ẹ̀yẹ́ náà ńka Qur'an ibi tẹ́ bá ti ilé ńkálukú wá ńka sí ẹlẹ́yọ̀ kọ̀ọ̀kan téèyàn bá dé tó fẹ́ sọ tó fẹ́ sọ̀rọ̀ nípa wa kí ni ó sọ yóò ní ha ulai yaqra'una al-Qur'an àwọn eléyìí wọ́n ń ka Qur'an àbí ẹ̀kọ́ ni sótùmọ̀ tó bá ń ka wẹ̀ wọ́n ń ka lápapọ̀ ẹ́ ṣe wọ́n ń ka lápapọ̀ pẹ̀lú òun kan ṣoṣo ìtàdí ti sọ nìyẹn tó bá tó fẹ́ sọ bí ibaratin ukhra ní èdè mi yóò ní ha ulai yaqra'una Allah àbí fíkìrù kan wọ́n ṣe yóò

àbí ṣe la ilaha illallah àbí ṣe kàmínú zikiru tó wù ẹ́ òun kálukú wá ń ṣe zikiru wáyé lẹ́yọ kọ̀ọ̀kan tí yẹn bá wọlé kí ní ọ̀sán ẹ̀sọ́ pé yadhkuruna Allah yadhkuruna Allah wọ́n sì rántí ọlọ́run bá àbí ẹ̀kọ́ ni ìṣẹ́fà ti jọ́mẹ̀ pẹ̀lú gbólóhùn pé yóò kó wọn papọ̀ tó nígbà tí ìbá ti ṣe èèyàn kan tí ó ṣe èèyàn méjì aságbọ̀dọ̀ lo àwọn tọ́pọ̀ fún wọn náà wọn ṣe lórí ohun kan ilé ìtawà ń takò ní pé gbogbo akámẹ́sí sí kìí látàkọ̀ lórí ohun kan ṣoṣo subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah ilé ìlà ń takò tó gbá máa sí lápapọ̀ dídáàdé kò sẹ́rì fún látọ̀dà Ànábì sallallahu alaihi wasallam so hadithu yìí ní tó ń sàlàyé ni mo sàlàyé yẹn kò ń ṣe kó wọ́n ṣe lápapọ̀ nítorí pé Abu Musa al Abdullah ibn Mas'ud

halakatukum báwo lè parun yí ṣe yára tó báyìí àdẹ́bìnrin rẹ̀ fún tẹ́ẹ̀kì tí yára parun lẹ́sẹ̀kẹsẹ̀ yìí àà irú rẹ̀ dáwò lẹ́ ṣe wọ́n ní àbá Abdullah ya àbá Abdullah hasọ na ìdúbíhì takbira wa tasbiha wa tahlila kí lè tó báwo rẹ̀ bàbá Abdullah ṣe abin sai subhanallah abin sai alhamdulillah abin sai allahu akbar abin sai la ilaha illallah ni ma aradna illa alkhair a gbèrò kẹ́kẹ́ jù dáadáa lọ ìbẹ́sẹ̀ lábẹ́ ṣe kí ni ibùdó masoro sọ fún wọn olùwà ká ní morí dé lil khairi la yusiba mélòmélò ènìyàn làníyàn rẹ̀ dáa tí ó sì ní rúrí gbà lọ́dọ̀ lọ́wọ́ tí dáadáa ò ní sẹ́rẹ̀ sí àníyàn èèyàn dáa ò túmọ̀ sí pé sẹ́dá àníyàn ọ̀dà iṣẹ́ náà bá súnà mẹ́rin mú papọ̀ ni méjèèjì ọ pàtàkì ẹjáde ẹ̀yẹ dá ẹjẹ́ kí iṣẹ́ yí tó bá òfin tọ́lọ́ ọ̀bá mu iṣẹ́ tó ọ̀bá ti wa ká máa jẹ òṣèlú wa ní ká máa ṣe àdékì lápapọ̀ ká máa ṣe wúrìdì òṣèlú tó wa nínú o. ẹ̀já gbajúmọ̀ ẹ̀sìn tọ́lọ̀ ọba àdékẹ́lá yọnu sí gbogbo eléyìí tí ò bá tà lẹ́bi mu ẹbí àwọn èèyàn lè rí pé jù gbogbo wá jẹ́ pẹ̀lú àti la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah gbogbo rẹ̀ sílẹ̀ torí wọ́n tún máa mẹ́ wọ́n tún máa mẹ́ ẹ́ ìhánàmà ilé ìbáyọ̀ sí ìrìnlẹ̀ sọ́tà ìbéèrè alákọ̀ọ́kọ́ nìyẹn ìbéèrè ẹlẹ́ẹ̀kejì náà táwọn màláíkà tí a ní wọ́n ma kọ́kọ́ lẹ̀ ní ọjọ́ jùmọ́ lórí ẹni tó bá kọ́kọ́ dé tí ó sì láwọn ẹ̀san tí wọ́n gbà ńláńlá tó kọ́kọ́ dé jùmọ́ wọ́n ní wọ́n sọ pé inú mọ́sálásí ti kún àwọn èèyàn tí wọ́n dé wọ̀n ráyè inú mọ́sálásí mẹ́ ìta ni wọ́n dúró sí ìmáàmù òtítì dé àwọn náà ti tó dẹ̀dẹ̀ wọ́n ní sókọ̀ wọ́n wà ní àkọọ́lẹ̀ náà bẹ́ẹ̀ ni ó kọ wọn tí wọ́n náà wà ní àkọọ́lẹ̀ lóòwé ìrírà ní sí lórí tí ìmáàmù ọba ti ṣegé ní tí ò bá ti ní ẹbí àdìjì ti gbé ọba ọba tó dà Wọ́n ní ìfẹ́ wà nínú orúkọ tẹ kí tó ń dáhùn ọ̀tẹ tó mọ tó mọ ó kó wọlé sí àmọ́ ní ó kó o nínú ìtumọ̀

ẹni tí ma ń fún yẹn níyì ẹni tí ma ń fún yẹn níyì lẹ́pẹ̀ nínú ẹ̀yìnkú lórí bá ní tèyí nínú àwọn sifáàtù lọ́ọ̀ni ọlọ́ọ̀bá ní kẹlá onímọ̀ fún yẹn ní ẹ̀yìnzà ní ẹ̀yìnzù ni àti mọ̀bílù onímọ̀ yíyàkẹrẹ yẹn oníṣìmọ̀ fún yẹn so ọlọ́wọ́ bá eh, ló na ìzà oníṣìwọ́n kóyà ẹ́ wàtò ìzù mẹ́ntàṣá ó wàtò zílù mẹ́ntàṣá wọ́lọ́wọ́ bá ló jẹ́ lọ́mọ́ ń pẹ́ ẹni tó bá wù wọlé lọ́mọ́ fún ní ìwọ̀lẹ̀ sí mọ́ ìyẹ pẹ̀rẹ̀ tó bá wù so mọ́ ìz nínú ọkọ̀ tó báyìí ìyẹ́ lè jẹ́ bẹ̀ olùmọ̀gán tí wọ́n kó sínú àwọn àsìmá ọlọ́ ẹ́ mohamed ṣùgbọ́n sífà ni kò sí ní orúkọ náà lásìmá ayẹ́ lè pè láìpẹ́ abdus ní ẹkùn ní mohamed òwúrọ̀ ní sí láìpẹ́ abdus tó bá tó wá rìnlẹ̀ kó kọ́lọ́ ọba náà ní sáàbà gba tọ́lọ́ ọba lérò àtúnlẹ̀pẹ̀ nínú ẹ̀yìn jù náà ìfẹ́ àbùsì àwọn orúkọ ọlọ́wọ́ bá kan bẹ tí ẹni lè pè yàn tí ìwọ̀n ìfẹ́ àbùsì torí pé ọmọ ìyẹn lẹ́lẹ̀ nínú ìyẹn lára ó ti bá nìṣe tó orú ẹ̀ ní ìròyìn kápò